هذا فيا أمة التوحيد هذا كتابكم فلا تتركوه للعداء أو يرى المجرى فلا تتركوه Jìjì ìdá àwòyà òní àjẹrọ. Ìhàbọ̀ lè ní ọ̀nà ìyọ́n ní kẹ́lù àdá òbí ìrẹ́ ìrẹ́ ìrìnàjò. Wà láàrín ìrìnàjò. أعداء من نصيرا يا رب ألهم السجاد بخذه ونسلنا مما نخاف من الكرام ونسلنا مما نخاف المسلمين لنهجه أتانا نعيد المجد والسر والغرى أتانا نعيد المجد والسر والغرى عليهم على قوم الكتاب حياتنا نخلق في كل عزة ونخلق في كل عزة والبقايا خلقنا وإن كان بدنيانا وأكواب فتترجم منا أفضل ọlọ́run ẹ̀ ọ̀dọ́ tó tẹ̀ ọlọ́run ìgbà tó láti orí kò má sí ẹgbẹ́ ó má sáré rẹ̀ lọ́jì kẹ́kùn ẹ̀ ó má sí àmàpọ̀ náà sáwùjẹ́. Ọlọ́run ìlú náà láàrín náà láàrín náà. sẹ́yọ yóò jẹ́ ààrẹ ọ̀dí ìrẹ̀bí نعم يمكن التذكير لو نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ما يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ونصلي وسلم على اشرف المرسلين وعلى اله واصحابه اجمعين ومن السائل أن يقولون أن الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين أبرم الجاس كفانتي وصلى الله صلى الله عليه وسلم أسمع وراء إلى دوام هذا أسمع بين وسعي أنا نفسي أقول هو كان من هو آمين تو أدبر رمضان أدونا أدونا كرة كرة وانتوا وجوه bílẹ̀ bá tún lónìí ní yóò ní méje. Ọ̀rọ̀ ìyá gúnlẹ̀ rẹ̀ láyé. Gbọ́dọ̀ wá ti ṣe ní ti olóore nínú rẹ̀ náà, ọ̀wàdìjọ́lá, ọ̀wàdìjọ́gbà. Amínà. Èyí tó wá kú jẹ́ káàtó ọ̀pọ̀lọpọ̀ yìí wá. Ẹ̀dá ọ̀pọ̀lọpọ̀ pé ni ọlọ́run fún náà àwọn ìkèrè yìí ẹ̀rí ìrìnlá ọmọ ọmọ ni ó sáà tàwákẹ́ ọjọ́ wá pẹ́pẹ́ ìwọ ìwọ ìwọ àwọn wà ní àti wọ́n wà ní wọn Alhamdulillah Adìgbọ́dé yìí gbẹ́ẹ́ àwọn christian náà bẹ̀rẹ̀ àwọn ìjọ wẹ́ẹ̀sì tí ò ní gbà gbọ́wọ́ ìbẹ̀rẹ̀ tán sáà kan ti sọ pé lọ́sẹ̀sì tí wọ́n ti rí kí á wá lọ bẹ́ẹ̀kù pé àwọ̀ wọ́n ni ká wá lọ bẹ́ẹ̀kù pé àwọ̀ Òdẹ̀ sí mẹ́jọ sọ, òdẹ̀ sí mẹ́jọ. <laughs> Ah, kíkẹ́ òótọ́ ló wà ní ìwà ọlọ́sọ wípé ó ń sàwẹ̀ lọ́rọ̀ èèyàn fáwọn àmọ̀sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bó ti ṣe fáwọn àtàlẹ́ ìgbòsùlọ̀ náà. àpàtì ní báyìí ṣe ìlú ọlọ́run gbogbo àti wọn kọ lẹ́yìn tí a lè yíta lọ́rọ̀ rẹ̀ so ìdí ìlà ìtọ́nà ń sọ ọ́ yẹn gbàtà bá kàtẹ̀ sílì ìwájú àásọ ìta lórí àwọn tẹ́lá tí ọlọ́run sọ̀kalẹ̀ sáájú ọ̀rọ̀ àníkàlẹ̀ yìí ìgbà ọ̀la tọ̀wádà ọlọ́jà mọ̀ ọ̀wà ìjẹ́ ọlọ́jà mọ̀ pé àwọn tẹ́lá nínú wa Musa tí a mọ̀ sọ̀rọ̀ tọ̀wádà ọ̀rọ̀ ń sọ díẹ̀ ló wà ní wa ibẹ̀ ọmọ gbogbo àwọn yẹ̀wò ní tí òun sọ̀kalẹ̀ fún ni wọ́n pa àlò. ìdí náà bẹ́ẹ̀ àwọn tíra kan ló wà ẹ̀dọ̀ ní ìmọ̀ ìgbàlá òun náà wà àmọ́ gbogbo ẹ̀ pátá ọlọ́dọ̀ yìí. ibi tó wà ní. ẹ bá fẹ́ máa ìwé àwọn nínú àwọn akọ yìí wà náà yóò rà ká. ọlọ́run máa máa jọ sẹ́kù kéfẹ̀ máa. tàwárà ti ẹ̀ kéde tí à ń kà bí a ti ń kakọ̀ á lè gbé ṣe ń kọ́ kéèyàn sì máa ẹni bá fẹ́ máa tàwárà kà yìí sùn yóò di lọ́dẹ̀ kàdà. wọ́n kọ́ ìmọ̀ bí dáhùn èèyàn kọ̀ọ̀kan lọ́lá lọ́rọ̀ ẹ̀ṣẹ́ bí ẹ̀yà wa gbélẹ̀ bá fi ń ìtàjíyà kùránì àǹtàfàjà a ìyẹn a a àǹtàkẹ̀rọ̀ i i àǹtàkẹ̀sẹ̀ ìdùnnà òkú a ìkú rárá tí wọ́n lẹ̀ ẹ̀rọ ẹ̀mọ̀ ọmọ náà jẹ́ pé ọmọ òṣèlú ọ̀hún ọmọ oríṣẹ́ ìmọ̀ sọ̀rọ̀ ọlọ́run àgbèsì náà ní bọ́dá bí koran tí ọlọ́run mú wa tí a kọ́ ànábì tí wọ́n kọ́ ọ wá mọ̀ tó náà wá ń kọ́ àwọn bàbá rẹ̀ lábẹ́ ẹ̀ ní lókè lọ́rọ̀ kò sí mọ́ ẹ̀rọ kékeré ka ìwé kékeré ka lórí kọ pé ní ìwé bára wọn mu. Ah. Àwọn ẹ̀wà ń gbà nígbà ní ìgbà nígbà tàí ní ń gbà ní ìbò, ní ń gbà lẹ́lẹ́kùnta, ní ń gbà ní àrúsá, ní ń gbà ní ìbò, ní ń gbà Nàìjíríà, ní ń gbà ní ní ń gbà ní ọ̀rọ̀ gbogbo Áfíríkà àgbà gbogbo ẹ̀ka dé àwọn tàwọn ohun tí ìbá ti pé ọlọ́gbọ̀ kóhùn lòun máa ń fẹ́ tó bá wù ú mọ́nà ni ẹwẹ́ ẹ̀rí tí ń pẹ́ pẹ̀lú ẹ̀sìn láàmù tó mọ̀ pé yìí nìkan lè ṣe ọlọ́ níbo lẹ́yìn òkèlè owó ẹ̀rù rẹ̀ tàbí ẹ̀. Ọ̀yìn náà فاعتبرني يا عبادي وانظر يا عبا أحمد النبي وانظر يا عبا أحمد النبي ìyẹn ló fà á sí àbá àbí ẹ̀kọ́ yẹn Ìfẹ́ olúmọ́gbàdà ní bàbá wọ̀n ní ha. Olúmọ́gbàdà ní bàbá wà sí ìhà. Ìtọ́ pákàrà ìdíyà lọ́dọ̀ àwọn àbójúgbà ètò màkàrà ní. Àwọn wá ní tí àgbà míì, ó ní máa mú ní ṣe bí ẹni tí ń dègbé àdá. Dáa, èmi ní na, èmi ní bí kéèyàn ń pépò kíní kọ́ máa sọ fún àwọn èèyàn tí ká jẹ́ àdúgbò wọn tí wọ́n sọ pé lọ́ọ̀bà ẹni ìwọ náà ti wọ ilé náà àwọn èèyàn jẹ́ ọlọ́wọ́ adídáde lọ́wọ́ obìnrin fi ilé ní ẹ̀rọ gbogbo ẹ̀rọ. Mi máa sáàdà ní kéèyàn máa nínú tí máa jẹ́ ìṣe gbogbo ìgbàlú wípé wọ́n ti ní kò sí àwọn sí àkọ́kọ́ ọ̀sán wá ṣe bí ẹni tí ó rìn lórí ìràwọ̀ níbi sínú mẹ́tò ní ǹdọ́ ọmọ mítà lẹ́ wípé ẹnu ọmọ pé tọ́rọ bá yá ìbá sí ẹ̀rù ẹrú ní ìbílẹ̀ bẹ́ẹ̀ náà mo bẹ̀rẹ̀ ẹwọ́ ọlọ́run nílé ìyá ìbá tí mo wà lọ́wọ́ ilé gẹ̀dẹ̀gbẹ̀rẹ̀ pé ní òdínú wọn hmm. lẹ́ni tó yẹ òdínú yá ìbá yìí làkúmí òsì mẹ́ màálù òsì mẹ́ bí kì í ló lè jẹ́ ọ̀pẹ́ ẹranko tó kò sí lábẹ́ ìbá tí ìjáde pé ọlọ́run pè àwọn ẹrú rẹ̀ lọ́wọ́ wá nínú wa bẹ̀. ọkọ̀ wa mẹ́ yìí kódà ọmọ nìyàn míì náà tó tẹ́pẹ́ ọjẹ́ ẹ̀rọ ọlọ́run ní kàùní owó ọgbà pẹ̀lú ọlọ́run olóòrùn ìjẹrú lẹ́gẹ̀rẹ̀ Ìwà ìwò lágbà fún náà lọ́wọ́ ìrìnlẹ́ ìdábà, ó bá pàpọ̀ pẹ̀lẹ̀. Ní kó wá àbá ní mo dúpẹ́ òwe ọwà ló ìbá lẹ́yìn náà. Wọ́n ń sọ̀rọ̀ láàrín ìjọ aláwọ̀ yàrá ìrìnàjì yá. Wọ́n ń sọ ìyá ìta àmàdà ìrìnàjì yá. A ti fi pé ọwá ti ní lọ́mọ lẹ́yìn àdámi. Ó ti àdámi ní ọ̀gá mi. Ọ̀sán náwáyé wọ́n adúgbòrò alhamdulillah àwọn abẹ́rẹ́ wà nígbà ọ̀la àrùn méjì lágbèwì níjọ́ tí ó dùkú méjì ọlọ́run tí ó di àwọn àtẹ̀yìn náà níjọ́ tí àwọn ẹ̀rọ dání dá wà ń bẹ̀ ó pé ó parí jẹjẹ ọlọ́jọ́ tí wọ́n fẹ́ nígbà táwọn máa ka rọ̀mùdánà yìí di pé á rọ̀mùdánà báyìí ọmọ tó ló gbé ọlọ́dẹ wà fẹ́. ọlọ́wájá ti ọ̀pọ̀ lóláyé kákò lẹ́mìí kájípadà lọ́rùn wọ́n fi kú wá kò sí kánilá dára wá balọ̀ wa tẹ́ ó balọ̀ wa. sọ orí jimá àkọ́kọ́ lọ́dánà fourteen forty six year two thousand and five orí ni jimá àkọ́kọ́ rẹ̀. Ah, àkọ́kọ́ dáàbò wá lórí ọlọ́dẹ bá ní bí ìdùnnú kọ́mọ sí hmm. jímọ̀ àkọ́kọ́ yìí tí a wà yìí lónìí ló gbọ́ ọlọ́run obìnrin náà wọ ní bọ́lọ́ lẹ́yìn ìwọlé arábìnrin náà ó tún yàtọ̀ díẹ̀ sí àwọn tí máa wọlé bọ́lọ́ nígbàtà bá débi ọ̀rọ̀ àtọ̀sí ẹgbẹ́ gbogbo ìlú wọn wá wọ́n kúrò náà wà ọ̀pọ̀lọ́ wọn pẹ̀lú obìnrin fún ara ẹ̀ obìnrin fún ara ẹ̀ ló ti sáyẹ̀ gbogbo ẹ̀wọ̀n ìfọ́lọ́ àti ilé ẹ̀sán náà nílò ìyàwó ọ̀rọ̀ ọkọ àti ìyàwó wájú wà sí náà ni ìyàwó bẹ lókè sí ẹni tí òkú ti wà àmọ́bàtà ọlọ́dún pàjọ́ náà ọlá ti pọ́pọ́ ìsáyẹ̀ pé lónìí ẹni lọ́lẹ̀ ojú ààrínà ìgbòjú ọmọdéwọ́rọ̀ ààrín torí náà ẹnìkan ti wà àtúbọ̀ bàbá ò ti wá àti fún ọkọ ò ti wá àti fún ìyá ò ti wá àti fún kódà ẹ̀yìn òbí lọ pé owó mọ̀ jẹ́ta àwọn àgbọ́mọ̀ wọn ní bọ́lọ̀ obìnrin ló dáadáa o ọ̀pọ̀ ilé àyú náà o àmọ́ kọ̀ǹpútà kan ló fi tóbi lọ bẹ́ẹ̀ o ló dáadáa o ọ̀la wọ́n máa rò ó ní ẹyí ẹ̀gbọ́n ọjọ́ tó kò fi àdìlànà ọwọ́ lọ fún sí i pé abẹ́ ìkẹta péjú máa na owó wa sàn owó ọlọ́run sàn òun náà tó wọ̀ wá. wọ́n á ti ń tẹ̀lé pé tọ́bẹ̀ kó láyé láì fojú tọ́bẹ̀ kó láyé láì fojú tọ́bẹ̀ kó láyé láì fojú ló wá fún ọlọ́run. ó ti rẹ́ẹ̀dì báyìí wọ́n á dákun má pa òkìlẹ̀ tó mọ́ yìí lọ́wọ́ àpò ìlú wa lọ́wọ́ bàbàrà ẹlọ bàbà lẹ́gbẹ́ ìgbìláwọ́n sí yàrá ìjẹ́sí máa ń dájọ́ sí kẹta sọ pé àdúgbò omi ìlú náà ní òun àwọn àpò ẹ̀rọ ọ̀gbọ̀dọ̀ bàbá lórí omi ìlú ọlọ́run Bàbá ní ọ̀rọ̀ àjẹ́, màá bí ọmọ rẹ̀ àjẹ́, àbàtọ́mọ̀ mi rẹ̀ náà Tọ́bà dáàrù, tàbà tí ọmọ kí o rẹ̀ há sí ẹ̀. Ìyàwó ọmọ kí o rẹ̀ rẹ̀ àníwọ́n, wọ́n ní ọ̀rọ̀ tó bàbá ń pé láti ẹ̀sìn mẹ́tàbà tó tó tí mo wa ní ìdí ọlọ́pàá ìbẹ̀ wọ́n lẹ̀. Àmín.

dúró bèbè yìí ṣe ìwà láàyè ẹ̀dá àkókò ti dájú o àwọn tó ń kí àwọn oúnjẹ òun náà kò ní èmi lọ́rọ̀ ní bí wọ́n ní ẹ̀rọ báwọn tó bí wọ́n parí kọ dé ìgbẹ́jọ́ ọ̀sọ̀rọ̀ sọ́jọ́ burúkú mẹ́ta kọ́ni bá ní kọ́ni lọ pé ìwúrí òfin tó fi ẹ̀fẹ̀ ìjẹ́ lọ wa àmọ́ tá a bá lè wọ́n dé ìgbẹ́jọ́ ọ̀gbun ní àlàdà àlàdà àlàdà lọ́wọ́ lọ́wọ́. Bọ́lá ń ìyá náà. Àmín láti ọwọ́ ìgbọ́lọ̀ lọ. Irú bàbá èèyàn ní àwọn ọ̀rọ̀ ìbá pé inú ọ̀dà lọ ní àyà ẹ̀rọ èèyàn ọ̀rọ̀ ní ìjọba ìgbìmọ̀ ẹ̀rọ àlọ́ àbápọ̀ fíìsà kan ní ìyá ìbẹ̀ lábẹ́rẹ́ èyí sọ ní ìbàbẹ̀ lábẹ́ ọ̀rọ̀ ni wọn. Tẹ bá gbọ́kọ̀ fíìsà wọn, àbá àti ní wọ́n fẹ́ sùúrù ẹ̀yìn dáwọn lẹ́yìn. Wọ́n lọ ìjọba ìjọba. Tọ́ ìdí àwọn adé lánàá táàkù ti gbé lẹ́nìí oníwọ́kà fún ayé o náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبتم أن تدركوا ولما يعلم الله الذين جاهدوا منكم ولم يتخذ من دون الله ولا رسوله ولا المؤمنين وليا والله خبير بما تعملون تدركون ولما يعلم الله الذين جاهدوا منكم ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين والكافرين والله خبير بما تعملون نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما أصدقكم أما أصدقكم أن تتركوا ولما يعلم الله الذين جاهدوا منكم ولم يتخذوا من دون الله ولا رسوله ولا لمؤمنين وليدة والله خبير بما أما حسبتم أن تتركوا ولما يعلم الله الذين جاهدوا منكم ولم يتخذوه من دون الله ولا رسوله ولا المؤمنين وليجة والله خبير بما تعملون جماعة ọlọ́mọta àbúwà tó amínà ọlọ́mọta àbúwà tó amínà ọlọ́mọta ìfẹ́sẹ̀ wá nílẹ̀ amínà ìjọ tí àyèwò ọlọ́run bá dé bẹ́dà tó bá ti dúró láti ó mọ̀ nígbà wo lòlò méjì ni àyèwò ọlọ́run ìkan fojú àbí àyèwò ìkan méjèèjì gàrí àmì ọlọ́run àmì ọlọ́run lórí ẹ̀mọ́ àmì ọlọ́run ní orin kẹ́dà lówó kẹ́dà nípò kẹ́dà lágbára pọ̀láyà lórí bọ̀dí ojú hàn bí àmì o ẹni tí ọlọ́pàá ti fún máa yí ẹ̀tọ́ rẹ̀ bí a ah, ṣe ń pẹ̀lẹ́ ọgbọ́n tó ń bọ̀ ah. ẹ̀wọ̀n kàwé bọ̀ wọ́n sọ̀rọ̀ ẹ̀ fi sẹ́fà àtúbàtí iṣẹ́ ẹgbẹ́ ọjọ́ bá wọ́n wọ́n lọ wọn yóò rò pé ló bí tọ́lọ̀ ṣe onímọ̀ pé sábàbí lásán ìyẹn jẹ́ ọba àlejò ọlá ló dé ládé Àmì ìlú ojú ọjọ́ àdúgbò ní lọ́sọ̀kọ̀. Inú àhán inú oúnjẹ ti wà fún yàn. Ṣé ìdọ́sẹ̀lẹ̀ sí ní ẹ̀bàrà mọ́ òun? faradà wò gbàgbọ́dọ̀ wò ọlọ́run tó dàbọ̀ àjọ lábàlá tó ń lèyí wọ́n jẹ́ àtẹ́sẹ̀ lé láàrin ìgbàgbọ́dọ̀ mùsùlùmí pàtìkọ́dù ti bọ̀rà wọ́n ní àkọlé ayé àyè ni dídá mùsùlùmí wò dídá mùsùlùmí wò tètè dáwọ́ mùsùlùmí àti nípa máa bí ní ọ̀rẹ́ tìlúbìlú ọ̀rẹ́ ìpìlẹ̀ ọ̀rẹ́ ìmùlẹ̀ ọ̀rẹ́ ìpìlẹ̀ méjèèjì àmẹ̀wò ní búrúdùlóní kọ̀ẹ̀tọ́ lọ́jọ́ wọn páàkì ó ń dárúkọ ọwọ́ ẹ̀ bẹ́ẹ̀ lọ lárọ̀ ẹ̀ kìí sọ̀rọ̀ ẹ̀ lọ́dá máa dé fún bí sẹ́nìkan làwọn yóò ọ̀rẹ́ tẹ́ pé lọ́pàá sí rẹ̀ àti ẹlòmí ò sí lọ́dọ̀ òṣùmí ẹgbẹ́ rẹ̀ ọjọ́ pítẹ̀ láti ẹwà ọlọ́mọdọ́ àdínwọ́ náà tuntun yẹn olórin tí wọ́n dájọ́ fún ọgbẹ́ ọ̀gá nílọ́run ló wọ́n ní ẹ̀dí wọn ní ọ̀gọ̀ nílọ́run ló àwọn àmúhàmúhà ní ẹran àbíyẹní ìbíyẹní fẹ́ tí ọ̀tún ẹran ẹ̀kọ́ tó tù ọ̀kẹ́rẹ̀ àwọn ẹgbẹ́ ẹ̀rùn ti pé wọ abọ́jú ìyà ìbíyẹní ló ní ọba orí ọ̀kẹ́ mùsùlùmí náà ní ìjọ yẹ mùsùlùmí jẹ́rìí àádó dáadáa ni

ẹ̀yin mùsùlùmí ẹrù pé ẹ̀ẹ́kà A fi jùlẹ̀ tàníyẹ̀wò àníyẹ̀wò wọ́n kà níyẹ̀wò ọ̀nà máa hmm. tọ́ọ̀kù jọta ní hmm. àwọn ẹni tí wọ́n ti lọ ọlọ́yẹ̀wọ́wò àwọn ìdádá náà wa ìyẹn yẹn ọmọ ẹ ẹ ẹ olùkọ́ ká bí ọkọ wọn lẹ́kọ̀ọ́ tó wá fẹ́rẹ̀ fẹ́ràn rẹ̀ tí wọ́n sì dáwọ́ ọkọ̀ máa lọ kíláàsì yìí. èdè dẹ́ ẹ̀kọ́ tó létò yẹn mo jẹ́ ti di owó yẹn ti ìwé ni wọ́n sì dáwọ́ ìwé tó wá bá àkàmá. lórí ìwà ọjọ́ bá gbọ́ tọ́lọ́ bá kó láti kì í wọn ò ní fi áàtì kí yẹn. fẹ́ràn àwọn ọmọdé bí kí ọlọ́run tẹ̀kọ́ ẹ̀. Wọ́n fi áàpìkì yẹn dáyẹ̀ síbi ẹ̀kọ́ náà. Sọ̀rọ̀ fẹ́ máa jẹ bẹ́ẹ̀dì sáàdì lọ́mọdé ìgbẹ́ owó òwò ọmọ kàjé sáàdì. Àmọ́ bóyá ọmọ ní ìpí bá akọ́ bá lẹ̀bà yípo ìwọ́ jẹ kàrà ọ́n dára àdúgbò jẹ tẹ̀wọ́ búrẹ́dì búrẹ́dì ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ dára ìṣe wọ́n lè fún ìdìnnà àmọ́kọ́ wá dé àmàlà ní báàgì yóò ti lọ mú rẹ yóò ti lọ mú padà nígbà bàbá rẹ àbí àbẹ́wọ̀ bá wọ̀ rẹ tó dára wàhálà ìtàn gbogbo ìgbọ́ ìwò ní òní òní ọjọ́ àwọn ọmọdé ọjọ́ sàárì bóyá ní owó lẹ́sàn. àmọ́ ìpínlẹ̀ wa kó fún ọbẹ̀ yẹn náà ọ̀rọ̀ wa ọ̀rọ̀ amúsẹ́kọ̀ rẹ kò sówó búrẹ́dì o ọ̀rẹ́ àmàjẹ nǹkan ní náà ní o kò sówó aṣọ tó ń dúró kò sówó bàtà o èyí tó ti ti dáadáa ẹ̀wá ti mú nǹkan fún lójú ẹ̀ lórí pé wọ́n ra bàtà fún wọ́n ra aṣọ fún wọ́n tó ń wọ́n tó ń tó ń ti lọ́tọ̀ ìwé tó ti fi ní ọ̀pọ̀ ìmẹ́kọ̀ọ́. a yẹ owó mùsùlùmí mùsùlùmá a yẹ owó ẹ̀wọ́ òfin ilẹ̀ ni ولما يعلم الله ولما يعلم الله الذين جاهدوا منكم ẹ̀rù òbí lẹ́ni ọlọ́run bí wá ní máa ẹ̀rù òbí ń jùlẹ̀ lọ́lọ́run bí wá ní máa àlàbí ìrìnà jáàdù ní ǹkó àwọn tí ń gbìyànjú ọlọ́run já ní máa ń gbìyànjú nínú yín ìrọ́pá délẹ̀ àwọn ìwọ́n léwájú níbi tí olóore ẹnìyẹgbà ọdún wọn ìtààbì mọ̀ náà ní pé iṣẹ́ olóore ẹ̀ẹ́rẹ̀ náà lè jáàjì ọ̀fẹ́ náà láàbù mẹ́rin sí ẹ Àwọn àwọn ọmọ ìgbẹ̀wọ̀n, wọ́n ti jẹ́ ẹ̀kọ́ ajẹ́kọ̀ọ́ ní ọdún kan lẹ́yìn ọba súnmọ́ àgbàlagbà èèyàn nínú ọgbẹ́ ìdánwò rẹ̀ ẹni dájú dáwọ̀ láwọ̀ nígbà tó dájú tó mọ̀ pé rà tí wọ́n tẹ̀sí òní. wọ́n jọ ń lọ̀dà wọ̀ rà ẹwà ní ilẹ̀ ẹja máa ń lẹ́ ẹja wọ́n sì lẹ́ ẹja tán ẹlẹ́yàtà fún mi yóò kàn án ah. nígbà kó bẹ̀rẹ̀ bá lọ láìrẹ̀ jà owó ọba owó ọba sí ẹgbẹ́ alẹ́bí mọ́tà lórí ó lè pé àwọn ọmọ kí ó ní ẹja ti dáhùn àwọn ọmọdé ó lẹ́gbẹ́jà lọ́wọ́ ẹgbẹ́jà ọmọdé ó ní lẹ́gbẹ́jà ní lọ́wọ́ ọmọ sí jọ́nà ah. ó ní bàbá yẹn náà ọdún ìpadà gbọ́ pé àá ah, wọ́n ti kọ́ ọmọ pé wọ́n náà wọ́n náà yẹ òṣìṣẹ́ ńlẹ́jà ni wọ́n náà wọ́n náà yẹ ojú ọ̀nà gbogbo wọn ti padà lọ ọdún gbà ánàbọ̀ ẹ̀já gbogbo ẹ̀já àlàfẹ́ wọn púpọ̀ tí ilé ẹ̀sẹ̀ bóòlù lọ ẹ̀rọ tí wà lórí ìṣùn gbà ẹ̀bùsọ̀ òdòdó lọ. ẹ̀já yóò wọ́n náà ánàbọ̀ rà ẹni bí nǹkan ọba ṣẹlẹ̀ ẹnìkan yìí mọ̀ pé ìrẹ́ ń jẹ́ àdúgbò kọ́rọ̀ jẹ́ àwọn páàkì lọ́la wà. wọ́n láwọn yẹn tẹ́kìdú mi dúró nílá ẹ̀wọ́n obìnrin ilẹ̀ lọ́wọ́ wá ní ma àwọn tí ò ní mú tí ò ní mú wàdí ìjàdá ní dúró nílá ẹ̀wọ́n kàmá wòyára gbogbo àwọn èèyàn bí máa lọ tò lẹ́yìn ẹni bí ìṣe mùsùlùmí tí wọ́n ti ń ta wọ́n mọ́ aláàbá ẹ̀dàkùn jẹba ń ta kùránì lọ jẹba lọ́jọ́ bí tí wọ́n kò bẹ̀ ní àdúgbò rẹ̀ Ẹ̀yíjá ewu ti yà ní èyí ti bẹ́ẹ̀ ní bí n bá sọ sí èyí ti wù dá èyí ọjọ́ ọ̀sọ̀ tiẹ̀ náà bóyá bí jẹ. Èyí bẹ́ẹ̀ sọ pé Hamlin ti máa sọ ní ọbẹ̀ sọ ìtàn wípé nítorí ìdídàwó ọlọ́run dé báyìí ọlọ́run ní òdìbò fún kan ní ìjọlọ lọ. Máa sọ pé alhamdulillah. Lẹ́yìn náà wúrẹ̀. Ah, àbá. Ṣé àbá ṣé à. Wọ́n yà wọ́n yà ṣẹ́fíìmù ní dúnmí láàyè. Wọ́n yà rọ̀tún nìyí. Wọ́n yà lè mọ́ mi ní ìlànà ìjà. Sáré mú ẹmú ní orí ẹ̀wọ̀. Láì jẹ́ ìdàpẹ̀lú. Fẹ́rẹ́ kì bá ṣe ń gbé wà áyà níwà tí a tò tẹ́lẹ̀ rẹ̀ yẹn ká fi kalẹ̀ ká wá fi ẹnì kejì náà kalẹ̀ ọ̀nà mẹ́bí ti láàbò nípa bá ń dáwọ̀ ẹgbẹ́ wọn ìyàbá ní ẹ̀dá tó dé bẹ̀rẹ̀ di ẹni tí a tó lẹ́yìn rẹ̀ ti dá ní bàbá tó wà wà lọ́wọ́ àti kúrò dá ọjà nínú òlú ni àbọ̀dá ní aládàsí tọ́lá ní ti jẹ́ dúdú sẹ́wọ̀n sì wà nípò kí wọ́n mọ̀ pé ààrẹ náà ti dí lábádá Tí ẹ bá tẹ́ ti jẹ́ ti bí onítọ̀ òjẹ́ bá sọ pé láwọ́jáde ẹ̀rùn o ẹ̀yàn rẹ̀. Mo bá ga àwọn odò tí ò ju tí olówó kan lè ṣe gádà rẹ̀ lọ. Olówó kan lásán kan tó kà lè ṣe gádà tó kà lè bí ló ti gádà ṣe láti máa kọ́ mọ́tò mi lẹ́sẹ̀ ẹ̀yìn tí ń sẹ́ mọ́tò gádà wa ti gádà kó. Tó fi tẹ́ ń pò nàmbá nàmbá nàmbá súnmọ́ ìjọba kí ó títí gba owó rẹ̀ ẹ̀dàpọ̀ ṣé ẹ̀ bá gba ohun tí ń bẹ̀rẹ̀ ọ̀hún. oríkèlè kan. Àdàpọ̀ ohun tí ń bẹ̀rẹ̀ ọ̀hún. Àjọyọ̀ àti ẹ̀rọ ní ẹ̀gbọ́dọ̀ ló dí ẹ̀ ní. ẹ̀gbọ́dọ̀ ló dí ẹ̀ ní. Àdàpọ̀ bá yẹ. Òun ni ò ní wọlé ìyọ́ wọlé. Àdàpọ̀ abánú àpò abáwò tó pé ọmọ àwọn òṣèlú ni ọ ọ̀pọ̀ rẹ̀ èyí ò ní yóò bá mi ẹ̀ẹ̀dẹ̀ bí lábàdà abẹ́kò ìdára bẹ́ dìbò fún jọ yẹn ẹ̀ẹ̀dẹ̀ fẹ́ dìbò fún kò tó dìbò fún tó sọ àmọ́ ọ̀rọ̀ náà wà sọ bẹ́ẹ̀ kò tí wọ́n dáadáa yẹ tí wọ́n fẹ́ dára fẹ́ dáadọ́ tẹ́kàrà ti kọ́kọ́ sínú ìlà ọlọ́dọ́ níta nígbà náà nìyẹ ẹ̀rẹ́ gbà ẹ̀rẹ́ àti wọ́n níjà tí màá lé mọ́ máa ti gbé ní àdìbò wọn lọ ájà tó parí àtàwọn tó kàdí tó àwọn olórí ẹgbẹ́ nínú ẹgbẹ́ náà olórí ẹgbẹ́ olórí àgbò bẹ́ẹ̀ ó tún bọ olórí àgbò bẹ́ẹ̀ mo sì mà ní pé kò sí ẹnì kankan tí ń bẹ ń lù sí mú wọn bí nǹkan fi ń lọ tí ò ní ti bọ iye bẹ́ẹ̀ ni pé ìjẹ́mọ́ ìlú ọjọ́ pé ọbẹ̀ ra ẹni ìmáàlì rẹ̀ níbọn ẹni ìmáàlì rẹ̀ jọ́lẹ̀ èyí ń bọ̀ ìfẹ́ rẹ̀ kálukú lọ́wọ́ ọ̀nà àti panupọ̀ yí pé mùsùlùmí kéde ẹlọ́kàlélé lè pé àgbọ̀dọ̀ fi gbogbo ara dára ní tán àmọ́ ti sọ pé mùsùlùmí kéde ní ọkàn lọ́kàn torí pé bóyá náà ti wú ẹnu bà wọ́n ń wú ẹnu ọkọ́ wọ́n wú ẹnu bà bẹ́wọ̀n ọkọ́ pé ìjábá tó lè dáwò lọ́sẹ̀ yìí gbogbo gbogbo ẹni tó ti ń fèsì lánàá fi padà sáájú ọlọ́run ti dá fún kálukú lábẹ́ lọ pé ọ̀sẹ̀ kádà ní. lódodo àwọn náà ń sáà ìwọ́n gbìyànjú o ìjọba tí ọwà ń tàbí fún aráàlú ọ̀tà àwọn ọ̀nà ọ̀tà àwọn kanú náà ọ̀tà àwọn jàgídíjàgá ó tẹ̀ lọ rẹ̀ àdúgbẹ́ kò sí wàhálà báàgé kọ̀ àdúgbọ́lá mọ́ ìyá ìpadà mọ́ mú ọmọ lẹ̀. a sì tún gbọ́ pé wọ́n ti ṣe dáadáa fún ìmáàmù wa lóòmọ̀tọ̀ tí wọ́n ra lọ́pọ̀ fún wọn. Kwàdìgbọ́lá kó jẹ́ mi ìmáàmù kan tó wò ó. Mẹ́ta ń sọ pé ẹ̀yin mùsùlùmí ẹ lọ máa ń bí ń ṣe nígbà tí wọ́n kò kó wọn sọ tí òdodo tọ̀hún sí tó kó ìdíje inú ilé inú ilé àbí ẹ̀fẹ̀ tá a nìkan inú ilé ti fi jẹ́ yóò bá wọn dá nǹkan ń láyé yóò dá ẹ̀sọ̀ ẹ̀sọ̀ tí òbí ìdúgbò tó máa kí ẹ parapọ̀ lẹ́yìn gbóńdò ní ìpínlẹ̀ òyì náà bó lè wá olùdìbò lóru tẹ́ ẹ má sọ. Hmm. àjàkájá ní ẹ̀pá màálù. tẹ́ ẹ bá màálù. táwọ̀kìnrin wálé nítorí ẹ̀ nítorí nítorí ọmọ yìí máa ń wù ẹ̀jẹ̀ tó yí là lẹ́yìn ọdún kọ̀ọ̀rọ̀ ẹ̀tọ́ ní kèbọ̀ ọdún lé yẹn mọ́. nítorí òdodo ti ń jáde. ọdún ọlọ́pàá àmá tọ́lọ̀ ni máa bọ̀ ní níbo ni ẹ wà fojú sí báyìí o ẹ̀yin mùsùlùmí pápá jùlọ ní tí ẹ̀ ń pera ní láàbá tẹ́ ẹ tó gbogbo lóró nígbà tí bọ̀dá wa gómìnà wa ọ̀rẹ́ra wa tó wá ní ìdí máa mú òde ìdẹ́gẹ́dẹ́ ọ̀dà òwúrọ̀ mẹ́sẹ̀rẹ̀ lẹ́sìn àjọ ah. àwọn ti dé Hmm. Yàrá kó ìdí ọkọ̀ lábùn máa òyìnbó. Ẹ̀yà àbáwọ̀ ẹ̀rú sí ẹjọ́ ẹ̀rọ mi dá fún lábàrí rẹ̀. Tẹ́ ẹ̀rọ tó bá ọ̀rọ̀. Ó ní kọ̀rìdọ́rọ̀ fẹ́ẹ̀kì, ó ní ojú màmú òṣèlú kékeré o. Tàbí ní káwọn òṣèlú kan tó lè wọ̀. Ọ̀gá rẹ̀ lọ́wọ́ ọlọ́rọ̀ bí wọ́ọ́. Ìbá ti gbé màá dáńgì ẹ̀ bí olówó mi ìbára ọkọ̀ ńlá mẹ́wàá bá gún ìgbàgbọ́ ògùn ọ̀dọ̀ ọ̀dá ní gómìnà yìí. ìjọba dé ọkọ̀ yìí ìjọba ọ̀dá ń bẹ́. ìwé ọjọ́ mi yìí ọ̀dọ̀ ìjọba ọkọ̀ ọ̀dọ́ kò tó dá dúró ìgbòho tọ́wọ́ tẹ̀ ní àbá aláìlú ìdí gbogbo ọ̀fun tẹ̀ ń ra arúgbó ẹlú tẹ̀ ń parí ilé ìjẹ́ aláìlú títí ẹ̀dì ronúpọ̀ ẹ̀dì màmá àwọn àrùgbá báyìí ti parí yàtọ̀ ẹ̀yin lẹ́nu àwọn ọmọ kalẹ̀ ẹ̀yin lẹ́nu ọmọ abẹ́ yìí ni ọ̀wá ẹ̀wá ẹ̀wá tají pé ìlọmọdé yìí lẹ́yìn ọ̀sẹ̀ kan lẹ́yìn oṣù kan lẹ́yìn ọdún kan ẹ̀ tají nígbà tí wọ́n jẹ́ ìjẹ́ pé ẹ̀ jẹ́ máa ń jí máa ní ẹ̀kọ́ jí máa di oúnjẹ yé àwọn òbí ọmọ lulẹ̀ yìí ojú sì lẹ́ pàkó láyé ìlà ń dà gbogbo àgbàgbàlógún ẹ̀rì ẹ̀wọ̀n ẹ̀fẹ́ ìfì yóò ẹ̀rọ ẹ̀lẹ́bọ̀ ẹ̀lọ́mú ẹ̀lẹ́bọ̀ ẹ̀lọ́mú

èyí náà ní kìlọ̀ ń kó àwọn ẹni tí wá pé kí wọ́n lè sẹ́rí padà lábẹ́nú lábẹ́nú lábẹ́nú sílẹ̀ ẹyẹ má eléwé rẹ bá kú ọdún wọ́n yẹ yóò ní ìtàní ìsìn ìtàní ọgbà ẹ̀yìn ọ̀gá tí ولا يتخذوا من دون الله ọ̀rọ̀ ni ọ̀rọ̀

ẹbí tọ́lọ̀ náà gbàdúgbò hmm. tí ń parọ́ ọ̀sán tọ́lọ̀ lórí mẹ́fà yìí ẹgbọ́ wọ́dà ẹ̀dọ̀ láti ilẹ̀ kí bá gbéyàwó máa ń tọ́ ara sọ́nu ẹ̀rẹ̀ ẹgbẹ́ yọ̀dún lọ fẹ́ àwọn ẹlòmíì ìwé wọlé mọ́ nígbà yẹn wọ́n olú kan tí bá ti jẹ́ bí ìlú ọ̀nà wọ́n àwọn ọ̀rẹ́ ẹ̀kọ́ fẹ́ dé ọ̀sẹ̀ àwọn oníbàgbà ìgbé máa ń bèèrè àwọn ìgbó òní ẹnu ọjọ́ wọ́n lọ wọ́n lọ kúta ojú ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ màtàlámù ni ẹ̀ wọ́n lọ́nà máa ẹ̀rọ náà wọ́n dà á dẹ̀ká lẹ̀ lọ́nà dà á dẹ̀ lọ́nà dà á dẹ̀ ọ yẹ kòtò kámá gbógun ti àbáyẹ̀ lẹ́bọ̀ ẹ bá máa fẹ́ lẹ́bọ̀ ọjà ẹ bá máa fẹ́ lẹ́bọ̀ ọ̀pá ẹni tó máa fà á ẹni tó máa lọ fà á èdò sá àyá nìyẹn ọ̀rẹ́ tọ́ka dánú ẹ̀rọ oníjẹ́ ẹ̀rọ bó lẹ̀ àmọ́ wọ́n ní ìfẹ́ sí gbọ́dọ̀ náà lọ́wọ́ Ẹni ẹ̀rọ kékeré ni ẹ̀rọ rẹ̀ lé. Ìbáwọ́ ìṣòro a máa bí inú. Ọlọ́run ní láwọn ìlú tẹ́lẹ̀ bá bí inú ọlọ́run ọmọ ẹ̀fọ́ ọlọ́run ọmọ ẹ̀bí inú. Ẹ̀yọ́ bàbá ọ̀fẹ́ ọlọ́run ẹ̀ tì í ti fún tirẹ̀ èdúrọ̀ ìfẹ́ tì í ti fún tirẹ̀. Ìjọba ìfọ̀ ọlọ́run ẹ̀fọ́ ọlọ́run ẹ̀fọ́. Nyẹ́sẹ̀ máa àjọba yín máa wọ́n tẹ̀ ẹ̀fọ́ fẹ́ ẹ̀fọ́ ọ̀lẹ́bà olùdíyé tàbí àmà máa fẹ́ ẹ̀yìn ẹ̀yẹ ìyọ̀wọ́ dáadáa máa lẹ́lẹ̀ sí mẹ́. ìyọ̀wọ́ dáadáa lẹ́lẹ̀ sí mẹ́. Wọ́n á wọ́n yẹn yẹn lórí lókè mídíà. Ìjọba ní àwọn ah, gbogbo ẹni ó sọ bẹ́ẹ̀ tí ọba tú bá kò ní jọmọ lóde mọ́. Gbogbo ẹni ó sọ bẹ́ẹ̀. Jẹ́pẹ́ ẹ̀mọ̀ ọmọ ilé yìí ni ẹ̀yin ẹ̀fà kalẹ̀ ẹjọ́ kìíní àná ẹ̀ẹ̀dì ó dìjà ẹ̀ẹ̀fà yóò ta bẹ́ẹ̀ ẹ̀bà ẹ̀wà fà kalẹ̀ dá ọwọ́ á sì máa mú ta òun ló wá ń jáde lẹ́gbẹ́ lọ́wọ́ ta lẹ́nà ọmú ẹlẹ́kọ́ ní ìsọ̀ náà wà ìjádà méjìlélà pàdùdúlù ọkùnrin pàdùdúlù mọ̀mìnẹ́ wàláwù yàtàbílù mìndúnláàrí wàlárọ̀ Ṣé òkú àrí yìí dé ti wé lè yìí? Èdínàwà. Òjìlàwà. Òjìlàwà wọ́n lè sí ìlàwà wọ́n lè yán ìlàwà náà wọ́n lè wọ̀ mọ́ nígbà àti ìṣọ́ Àtàbàbà àbúrò ẹ̀gbọ́ àtàdán wà ní àdìkúrá bí bẹ́lí wọ́n dédé Kùránì, àdòkúránù, ẹgbọ́jọ Kùránì ló sọ mẹ́rin ìranù jẹ́ lóòjújọ́ ní sọ̀rọ̀ tí wọ́n kìí sí Kùránì ọlọ́run. Ìdáwò ni ó jà sówó mẹ́rin yọ máa ti ń jẹ tọ́tọ́tọ́ tó tó fi èdè kan mẹ́fẹ́ ọmọ pètèpètè nílẹ̀ ọmọ pètèpètè yóò bá lò ìjọba àwọn pètèpètè lágbáwá náà àwọn nígbà tó ti ná ẹnu àwọn akọni lágbáwá wà àwọn a máa ma èdè tó wọ́n ìjọ wọ́n ìjọ lọ́dọ̀dọ̀ lókè wọ́n gbà jọ èdè kájáde tí ó ní ìtumọ̀ lọ́pọ̀ ẹgbẹ̀ẹ́ ní àgbàmù títí. Ọlọ́run ni ó sọ bẹ́ẹ̀. Mo gbé yọ́ lọ́kọ̀ọ̀rọ̀ bí wọn lọ́nà òjò sí ìjìnlẹ̀ ìgbàdàdà. Ìjọ lè jẹ́ orílẹ̀ èdè láàbá ẹ̀yìn ẹ̀yẹ́ bí àfá, àbúlógún àfá, ọ̀fán ó náà yẹ sọ bá lọ bàbá. Àmọ́ bàbá ẹ̀yí bàbá, ilé ẹbí bàbá ọ̀rọ̀ ìtẹ̀gbẹ́ yìí lágbàdá rẹ̀. Ilé ẹbí bàbá yẹn, òun tù yín ọkọ̀. Ẹgbẹ́ ti yóò rí ìbúrẹ́ sí ọ̀rọ̀ fún ní orí ẹ̀rọ àgbáyé. Àbórí ti ìbú dọ́ ẹ̀. Ẹ̀yin náà máa pọ́nlé kò jẹ́ ìjọba kò ní ìpọ̀ tó wọ́n fún ẹ̀rà gan ọkọ̀lọ́ ikú ẹ̀ tó jẹ́ owó jẹ́ owó ní ẹ̀rà ẹ̀kọ́ ikú ga ó ní pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ́ bẹ́ẹ̀ ẹ̀ lágbára bẹ́ẹ̀ lé ilé ìtọ́jú tó wà lẹ́nà àlọ́ pé àpá àtẹ̀yí wá sí ìdí ó ní oyún olówó ìlú àpá ẹ̀ẹ́dí tó ẹni padà tà lóògùn padà ń tà ọ̀dà lórí ikú ibi tó ògùn Wọ́n ní ta ní jẹ́ ọmọ akú apá níwájú ọmọ akú yányá. Àwọn ọmọ ẹgbẹ́ mi ń tó ògùn tí wọn. Ògùn tí wọ́n ṣe pé lọ kẹ́kọ̀ọ́. Ògùn tí ń dà mí ìbẹ́ ẹgbẹ́ kẹ̀kẹ́ ìlára àtàbẹ́ lọ fún àgbà àgbà sí ìdí abílẹ̀fẹ̀. Àbẹ̀lẹ̀ ọ̀pọ̀ bọ́lá ló lè kú bá. Kó lè kú bá gbàgbà tó ìwọ̀n ìṣẹ́kọ̀ọ́ máa.

ọ̀dẹ̀ máa ti máa yí ẹ̀yẹ ìyẹn bá lè sọ ọ́. Àwọn ẹ̀jẹ̀ máa ń bẹ níta gbangba. Wọ́n á gbé àpòtí agbára tẹ̀lé wọn ni. Kí ẹnìkan bá tẹ̀ gàgà burúkú bá ló nípa burúkú tí máa jẹ́ lórí lórí ẹsẹ̀. Àbá ìlú ìjẹ̀jì òní jẹ́ kí bàbá bá ń bẹ ní nítorí ìnáwó àbí bẹ́ẹ̀ jókòó. Ajá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní gáwọn màmú. wọ́n mọ̀ nálẹ̀ nálẹ̀ yìí ní wọ́n ti bàbá ó ní bàbá yẹ bàbá àgbọ̀ yẹ. bàbá yẹ wọ́n ní bẹ́ẹ̀ tó ti bẹ́ẹ̀ ìdí àwọn àwọn àwọn àwọn àwọn tí ń tẹ̀lé wọn ò lò ẹ. Ó lè sọ gbàgbàgbà yìí bá ti tò tó lówó. Ó gbé bẹ́ẹ̀ bá ti tò tó lówó àwọn ọ̀dọ́ lọ́mọ yẹ o. Àwọn ọ̀dọ́ sí àyè o. Wọ́n kó bá yí o. Ọlọ́run yẹ wọ́ ẹ̀ lọ dájọ́ ẹ̀ wọ́ ọ̀rọ̀ dáa. Kí lọ wá kiri ká ní agbára ní kẹ́rin mẹ́kùn á nìyí náà kan. Ewò gbogbo agbára mẹ́lò kò á wọ́n bá lọ wà mẹ́. Wọ́n sọ bẹ́ẹ̀ fún. Ìdáhùn jẹ́ wá. Ẹ̀ẹ́dánù kò ní ẹ̀ẹ́dánù, ọwọ́ ọ̀dánù, ẹ̀ẹ́dánù, ọwọ́ ọ̀dánù. Àtìlánú ló gà. Ọlọ́mọ wá jáde láti tàbí. ọlọ́jọ́ padà sí ó láti padà kó kéde kọ́mọ́ dàgbà sí. àwọn aṣáájú ní lánàá dàgbà báwọn padà dùbá fún ẹkú ọ̀dùbá o. ikú kámẹ́rù yìí o. kò fẹ́ bí ṣe ń tí ọ̀dà tí ó mọ̀ gbogbo ọlọ́dẹ̀ bá wọ́n ayé orí bẹ́ẹ̀ ló kìláàbù ẹ̀yìn ìrọ̀lẹ́ ìpàdé náà má tó ṣe bẹ́ẹ̀. ولم يتخذوه من دون الله ọlọ́fẹ́ máa wé èèyàn tí ò ní mú nǹkan míì níwà ní jádà lọ́rẹ̀ tí ní korú lẹ́yìn ọlọ́run ọlọ́fẹ́ máa wé èèyàn tí ò ní mú nǹkan níwà ní jádà ọ̀rẹ́ tí ní lẹ́yìn ànábì ọlọ́fẹ́ ma àwọn èèyàn míì tí ò ní bùkà míì ní ọ̀rẹ́ tinúkonú lẹ́yàmọ́mí lẹ́yàmọ́mí múmi láàmúlọ rẹ̀ mọ́sí kàkà ó ṣe ọkọjọ́ lọ múmi ní wọn jẹ́ mọ́sí jẹ́ bẹ́ẹ̀ tó bí ń sí ìṣe mùsùlùmí àbọ̀rẹ́ tinúkonú là ń sọ bí kọ́mọ̀ wá lọ rí bí àtìrí ti ń bẹ fún múmi ní báwo ní lọ fi yí àwọn bí ẹ̀sì yí agbára ẹ̀sì máa ń mọ̀ ẹ̀yìn kan ẹ̀sì yí agbára agbára agbára àpàtẹ agbára ìjọba agbára ẹ̀sìnlọ́lọ́ ẹ̀sìnlọ́lọ́ bí pẹ́lú mi tí ìgbẹ́gbẹ́ mùsùlùmí lọ́lẹ́tọ̀ sí òsì ńlẹ̀ agbọ́ pé ọmọ sí mùsùlùmí lẹ́wọ̀n gan ipò yẹ ọ̀kan máa dáwọ̀ sí ilẹ̀ fún yàrá sí ìyẹn ọlọ́run abẹ́ ìka sọlá ọlọ́run bẹ̀ ká sí lọ́lá láti wé ní ìsìn sẹ́ni ipò sẹ́ni ìbò sẹ́ni ẹnìkan fẹ́ débẹ̀ ẹjẹ́ mùsùlùmí ọ̀nà bá bá pè é kókò mẹ́lọ́ kó ń débẹ̀ ẹlẹ́sìn ní bóyá fi sẹ́ni bóyá ẹlẹ́kọ̀ọ́ orí tètè àbá gangan náà ló náà lọ bá pé kò fẹ́ dípò yẹn. tí a bá ní kí mùsùlùmí kọ́nà mọ́ndé tàwọn wá yóò ní kí làbá àfẹ́ rà pé kí làbá àfẹ́ rà. tí a bá ní kí tẹ̀yẹ́ lọ mú hundred thousand wá yóò ní kò ní wà ní náà kò ní tó ní pín ní kò lè tó àbá ẹgbà ọ̀rẹ́dì yẹ ẹgbà ọ̀rẹ́dì yìí àti ìmọ̀ nǹkan ní ìpínlẹ̀ ìlọ́jú nígbà wà pé òbẹ́ra ń jẹ òbẹ́ra. bọ́dọ̀ bá ní wá sí ẹ̀dá ìtàlẹ́lẹ̀ àdéhùn mo ń gbé ní ti débẹ̀ kápọ́lọ̀ bá kádà mọ́ bá débẹ̀ inú ti débẹ̀ ló ti ju wọ́n sábà fi sọ ọ̀sẹ̀láìlọ́lámàlẹ́kọ̀ọ́ nítorí mú yín dáadọ́ àìbìlẹ̀ gbàpọ̀ yẹ ọ̀dàpọ̀ Sábẹ́sì bá ní olùdíjí àbáyẹ̀ ò. Olùdíjí àbáyẹ̀ bí olùdíjí àbáyẹ̀ ò. Ṣẹ̀báyẹ̀ ó jẹ́. Ìyẹ́ bá wá kọ́ ẹ̀kọ́ àgbẹ́dẹ̀ lè yẹ sí ọ̀gẹ̀dẹ̀ kó ọmọ bẹ̀rẹ̀ ọmọ ọmọ yára rẹ̀ sápára gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí òde rẹ̀ yára sí iṣẹ́ ẹ̀kọ́ ni. Ìṣẹ́ yára bí iṣẹ́ ẹ̀kọ́ ni. Ẹni tí dára bí ẹni bá ṣẹ̀rọ irọ́ pàníyàn wọ́n pàyàn pàní wọ́n dáadáa pàtà òmìnira bí ẹni mọ́ra ẹ̀yà jẹ́ náà rẹ̀. Bẹ́ẹ̀bá ríwà ẹ̀yà àdàbò wa. Ó jẹ́ tẹ̀lẹ̀ kọjá àrùn rẹ̀. Bẹ́ẹ̀bá ríwà ẹ̀yà àdàbò wa. Ó jẹ́ tẹ̀lẹ̀ kọjá àrùn rẹ̀. Bẹ́ẹ̀bá ríwà ẹ̀yà àdàbò wa. Ó jẹ́ tẹ̀lẹ̀ kọjá àrùn rẹ̀ bá nínú àìlá àtàkù wa. Ẹ bá jọ kí ó lọ́dọ̀ àbá àkà. Ẹ bá nínú àìlá àtàkù wa. Ẹ bá nínú àìlá àtàkù wa. Ẹ bá nínú àìlá àtàkù wa. Bọ́ọ̀lù lórí. Àwọn ẹni tó ń bá ọ ẹnba ti wọ bẹ́ẹ̀ jálà bí tó bá ti kó sẹ jálà bí mo ṣe àǹfààní ó kó sínú odò tí ò ní wẹ̀ já nìyẹn. ẹ máa dáhùn pẹ̀lú pé ẹ ọ̀rẹ́ ní ìmọ̀lẹ́ ìdúró ọmọ. torí náà jálà nígbà náà ò lè tò láì wá jà lọ́nà. bẹ́ẹ̀ jálà nígbà wà jò nínà nínú àdúgbò àti ìgbéra. àwọn jálà nígbà wọlé tò láì wá jà lọ́nà ó dàbí òkú nǹkan jọ. Àbá ní kó dàbí òkú nǹkan jọ. Yóò máa fa nǹkan tó jẹ́ nǹkan jẹ̀nu. Yóò máa fa nǹkan tó jẹ́ nǹkan jẹ̀nu ní ìyá ìmọ̀ ìtàwọn. Kíbi irun jọmọ́. À ń bọ̀ ní à ń bọ̀ lé ní apò lé. Lábáwọn kan rẹ̀ gẹ́gẹ́ lé sí ọdúdú kan sí láàndó kẹ́rìkẹ́rì. Ìtòlù ìjímà yìí lórí ìjímà Kò sí àpẹẹrẹ pé wọ́n kalẹ̀ ní gbogbo Wọ́n lè ní kírùn. san papọ̀. Wọ́n kà ṣe kì ní yẹn tó ní ẹ̀ká wà ní bí gẹ́gẹ́gá bí ní lóṣù pé báyá wọ́n jẹun mùsùlùmí lẹ́sùn mùsùlùmí. Ẹni dáadó ọ̀rọ̀ máa gbé mú jáwó yága dáwà bí ìdàmú ayé gama dòun káàkiri máa dòun kí tó ní náírà wọ́n àti mú sí wọ́n sí mú lórí ní wọ́n wọ́n mú ọ̀bí rọrùn

àdánwò ní tí pẹ́lẹ̀ ìgbọ́nà ọ̀nà fún bẹ̀rẹ̀ wọ́n máa ń bèèrè ọmọ máa ń bèèrè ẹgbẹ́rẹ́ sẹ́lẹ̀sì ọ̀rẹ́sẹ̀ntọ̀ ọ̀rẹ́sẹ̀ntì sẹ́lẹ̀sì amẹ́gbà wọn mùsùlùmí ẹ̀gbà ẹ̀wọ̀ tí ti ń náwó ní ọlọ́dẹ̀ ọ̀rọ̀ ìgbèjì níka pàdé pé àwò olóòrẹ̀ ìwẹ̀ ìgbòjẹ̀ iná fún ìgbìyàwó rẹ̀ nílọ bí wà nílọ yẹn ètò ìdíkà tó ń bẹ̀ ọ̀nà bí i tọ́jẹ́ táwọn ìtọ́kùnlẹ̀ tí ó gbé ga ẹ̀jọ́ ọmọ ni ẹ̀lẹ́ ẹ̀wà ní ọwá bẹ́ dìbò ọ̀rẹ́ dìbò tẹ́lẹ̀. Aláàbá àgbà arákùnrin kan ìgbọ́dọ̀ ọ̀pọ̀ ẹ̀kọ́. Wọ́n dàgbà tó yọ èyí ọ. Onígbà ń dúpọ̀ agbára ọwọ̀ ọwọ̀ nù, agbára ọpá jùlẹ̀. Ìlàwó ilé tó kò ní a fi yá tọ́ ìdébí pé ẹmọ́ ìdèkà máa tẹ́ ní gbangba. Ẹmọ́ ìdèkà máa tẹ́ torí pé yóò máa kó àwọn èèyàn sínú pé àdùn àti báyìí. Ebi wọ̀ ọ̀bọ bí wọ̀ ọ̀sẹ̀ ní ọjọ́ tó fi tẹ̀ka, ó lè tún ti kàtẹ̀. Ọ̀rọ̀ ìlú ọ̀rẹ́ lọ tún ti kàtẹ̀. Ẹ̀rẹ̀ ló ló tiẹ̀ ọ. Tọ́lá ń lọ́wọ́ ju ẹ báyìí, kí kẹ́lú mẹ́rin jẹ báyìí kò lè àwọn ìjẹ́ máa mọ̀ pé ìtẹni ọlọ́run máa bọ́ ọjọ́ ọlọ́run yẹ àwọn ìdáhùn ìdá tẹ́fẹ́tẹ́wọ̀ láì yẹ fún ìwọ̀n nìyà ẹgbẹ́ èèyàn tàbí ẹgbẹ́ èèyàn ó rẹ̀ ò sì gbọ́dọ̀ sí máa fọ́kọ́ nǹkan ní ìwọ̀n tí wọ́n ti di ààrẹ ṣe máa fi di lọ́dọ̀ rẹ̀ ah, àwọn àwọn ọ̀rọ̀ ẹgbẹ́ sáà ní lọ́wọ́ ah, àwọn ọmọ nǹkan wọ́n tàrí lọ́rùn alábàlá tẹ̀yẹ wọ́n ti ní nǹkan ní ọgbọ̀n tó tàrí tẹ̀yẹ ọ̀dọ́ ọ̀kan àwọn ọ̀kan àwọn àbáàdà ní pé tàrí ìsìnkọ́ ọjọ́ ìkájí ọ̀fẹ́ Dr. Abba nínú gbọ́dọ̀ àti ọgbà wàhálà ìdílé ń sọ wọ́n ní àwọn ọmọ ìyá lábàlá

tọ́jẹ́ yé ga ó lè kókó sẹ́yẹ́ lẹ́kọ̀ọ́ mọ́nà ìdámẹ́ ìṣẹ̀jọ́jọ́ rẹ̀ dé wọ́n tó máa yọ ọ́pò tọ́pẹ́ yọ ọ́pò wọ́n lẹ́yìn ẹ̀jọ́ sọ rẹ̀ títí di ọkọ̀lá wọ́n ní nírọ̀lẹ́ ọkọ̀lá lọ́pẹ́ sáà o tó ẹ̀rọ̀fún lọ́nà ọmọ yá ti ní ìjọba lọ wọ́n ti ń dékè rárá àwọn ilẹ̀ ṣe fún ẹ̀yà wọ́n ṣe fún ẹ̀yà kọ̀ọ̀kan pé wọ́n yà jẹ́ mùsùlùmí ẹ̀rọ àwọn òkè ní ọ̀kàtọ̀ lọ́dọ̀ ẹ̀yà tí wọ́n jẹ́jẹ́ rí yẹn ìyẹn ló ṣe káwọn olóògùn ẹ̀sùn ẹ̀yìn ọ̀gá mi ní ẹjọ́ta mi fẹ́ àbí ọ̀rọ̀ jẹ́ wọn tẹ́rẹ dáadáa tí wa ní gẹ̀ẹ́gẹ́ ọwà ń lọ́dà ìdáàbò ọlọ́dàkùn ní olùsọ láti ká láàmù ẹ̀mọ̀ máa rídú ọmọ ìyá mi mẹ́rin lọ́lọ́lá wọ́n ní máa fìyà tí wọ́n fi ń jẹwà ìjẹwà mọ́ ibi ọ̀dà bá pọ̀ jù wọ́n lọ tọ́wọ́ ní ìtumọ̀ báyìí wọ́n fìyà jẹra ọ̀rẹ́ ìgbà wa wọ́n tún bá ọ̀rọ̀ àmújà jẹra wa. Àwọn ìpọ̀ yé ẹgbẹ́ ìmọ̀ ọ̀wọ́ mọ́jẹ́mọ́jẹ́ tí ò sí tí ò lágbára tó nǹkan tí ń pẹ lára wa. Ebi ìlẹ̀lú fi ń bà wọ́n. Ní ó fi ń di mùsùlùmí ọ̀gá dídí. Ẹni tí ó yẹ tí ó kò ní ìdí ìmù. Ọ̀rẹ́ kòkò nínú ọ̀sìn láńlá kọ̀dọ́ lọ́wọ́. Àwọn ẹgbẹ́ tí kò ní ìsìn Orúkọ tí orúkọ ẹgbẹ́ akọ́jọ́ ìní àyàtọ̀ ti gbùnà lọ́rọ̀ ìjáde. Ọmọ bẹ̀rẹ̀ wọn ni yé. Ẹjọ́ dàrú kò ní wọ́n láti kò ní ìmáàmù kò ní ìgbàgbà o ṣọ́ọ̀tì ó tí gbogbo ga o ìyàwó ti tẹ́lẹ̀ rẹ̀ sí sẹ́ẹ̀ ní o. Yá àti kìrìkà ló jẹ́ àgbàbáàrù. Àgàbáàlì wọ́n àkọ́ pàǹpà. Àgàbáàlì kàfáàlì owó. Mo ní ìlú rẹ̀ tó jẹ jẹ́dà. Ẹ̀yìn lórí kàfáàlì o. Ẹni ibi káàbí ọ̀rẹ́ kan dáa tẹ́ ìpele kàfáàlì. Àrí inú ló bí ní ló bí jẹ́ mi. Pé ha. Àbọ̀ tó bọ̀ ní ó pa àkàfìrí. ó pa lóòrò, àbọ̀ tó bọ̀ ní ó pa àkàfìrí. Ní ó pa àkàfìrí, àbọ̀ tó bọ̀ ní ó pa àkàfìrí. Ó tàn lóòrò, ó tàn lóòrò àwọn tó bá ní ọ̀pá kàfìrí. Ó sọ lóòrò àwọn tó bá ní ọ̀pá kàfìrí. Ní ọ̀pá kàfìrí, àwọn tó bá ní ọ̀pá kàfìrí. Ó sọ lóòrò àwọn tó bá ní ọ̀pá kàfìrí. Alámgbàdámù. Àtàrà ọkùnmọ́lá ìdó wá sí lẹ́ẹ̀kẹ́ kìí lẹ́ẹ̀kejì ìdó wá sí sẹ́ni rí bọ̀ tó yọ ọdún tẹ́yàn ibi èdè mú ibi èdè mẹ́wàá mùsùlùmí dé yìí ó tó jẹ́ yà kò fi sí o ọyọ̀ kọ́rì tiwa náà ti pẹ́ àwẹ̀lá wà ń bẹ̀ yìí àwẹ̀lá tó wà náà rẹ̀ yìí àwẹ̀lá wà ń bẹ̀ lọ́wọ́ yìí o ẹ̀yin mùsùlùmí tí wọ́n dìbò yẹn náà ẹ̀yin mùsùlùmí tó dìbò yẹn náà ẹ̀yin sẹ́nẹ́tọ̀ náà ẹ̀yin sẹ́nẹ́tọ̀ náà yẹn lọ́kù níbo lẹ wà báyìí níbo lẹ wà níbo lẹ wà níbo lẹ kọjú sí o sẹ́ẹ̀dẹ̀ tó ń padà bọ̀ sá sẹ́ẹ̀ tó Tọ́lọ̀ fẹ́ ṣe dáadáa tán yanyan. Nígbà tọ́lọ̀ wọ́n ṣe àṣẹ pé ọ̀rẹ́ fún wa. Mẹ́tẹ̀ẹ̀ta. Mẹ́tẹ̀ẹ̀ta. Mùsùlùmí ni wọ́n. Mùsùlùmí ni wọ́n. Kò sí títà ní láàrin wọn. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta Mùsùlùmí ni wọ́n. Àfẹ́ gbìyànjú. Àfẹ́ ìtìlọ́rì. Àmọ́kè tó là ń sọ. Àmọ́ kètò ìdákàdà mẹ́wàá táwọn ẹmọ sí bára sí. ní táwọn máa tẹ fún ààrẹ wọn kètò kájú ìdákàdà mẹ́wàá rẹ̀. àìrí yín o. àìrí yín o. ẹ bá ti ń débi ń dé. bẹ́ẹ̀ bá ń débi ẹ̀ ń dé. ẹ jẹ́ kí àwọn àyè yókù náà mọ̀. ẹ jẹ́ àwọn àyè yókù náà mọ̀. yìí náà nìyẹn. yìí náà nù. tẹ́ẹ̀fẹ́ máa fún adọ́rọ̀ sọ. tẹ́ẹ̀fẹ́ kí ẹnu wọ́n lè fẹ́ tọ̀rọ̀ àwọn èèyàn yìí ẹ̀sẹ̀ rán àwọn èèyàn ṣe wọ́n ríran wọ́n sì máa ti ń lọ èèyàn mélòó sí ọ̀rọ̀ yé débi pé àlìkíámà nìkan ni kó wọ́n máa jà fún èèyàn mélòó lọ́rọ̀ wọ́n yé débi pé àlìkíámà nìkan kó máa jà fún báwọn ṣẹ́fún yá lọ́lọ́run ṣẹ́fún alákòóbá ni yín alákòóbá ni yín àníjẹ́ wọ́n ti sẹ́rẹ̀ mọ́ alákòóbá ni yín o alákòóbá ni yín Àwọn sẹ́lẹ̀tọ̀. A nìyẹn. Àwọn nìyẹn o. Ẹ̀yin rẹ́ẹ̀bù nǹkan. Ẹ̀yin rẹ́ẹ̀bù nǹkan o. Mùsùlùmí. Tẹ̀jẹ́ Mùsùlùmí. Níbo ni ti ń yi o? Níbo ni ti ń dá àwọn táwọn ti ń dáwò láàrin ara wọn? Ẹ̀wọ̀n tí wọ́n dáwò. Wọ́n tún ṣe ti yín mọ yín lára. Wọ́n tún sì ṣe yín yín lára. wọ́n ti ń gbé wọ́n ti wọ́n wọ́n ti ń gbé nǹkan láwọn àyè. Wọ́n gbé wọ́n sì jọ ń fún yín ni ẹjọ́ ń gba lókẹ́sàn ni ẹ wo ẹ o ẹ má tara o kẹ́yẹ́ pé gbogbo owó tọ́yẹ kẹ́yẹ ná fún mùsùlùmí tọ́lọ́ fi sàánú yín táàmù yóò ṣàdúrà fún yín tàbí yóò fi bà kẹfẹ́ ẹ̀rẹ́ jọ fún òṣèlú tí ń bọ̀ ẹ àwọlé kẹ́yẹ́ lẹ́rẹ́ owó ọ̀fẹ́ yẹ kẹ́yẹ lọ́pàá mùsùlùmí kẹ́yẹ́ lẹ́rẹ́ mọ̀jọ fún òṣèlú tí ń bọ̀ ẹ̀ ní wọlé o wọ́n bà lọ yín wọ́n á dìbò fún yín wọ́n bà

ẹjìlọ tẹ́sìrì wọn. tẹ́sìlọ tẹ́sìrì wọn. ẹjá kẹ́mọ̀ bí ẹwà báhùn. ẹjá kẹ́mọ̀ bí ẹwà báhùn. ìtí ó wùyí tó wùyí ìta tó bá ìtí padà tú yí ìta yóò tú yí ìta tó bá yá. ẹ̀rí jọ àwọn táwọn ti pàyà mùsùlùmí dáìmọ̀ pé àwọn àwọn ah, ti o. méjì lọ. wọ́n Ise òjì ẹráyè. Iṣẹ́ òjì ẹráyè òṣèlú òjì ẹsẹ́mẹ́. Ẹ múra sí i. Ẹ múra sí ẹ ń padà bọ̀. Ẹ mà pé kankan jọ́ lọ́hun. Ẹ mà pé kankan jọ́ lọ́hun. Lẹ́nu àwọn tálíkà. Lẹ́nu àwọn tálíkà. Amẹ̀kúnnà wọ́n wí nǹkan Ẹni wọ́n dìbò wọ́n dìbò yín ìbò wọ́n dìbò yín ìbò lọ́rùn. Wọ́n dìbò yín ìbò lọ́rùn. Ẹ sọ báyẹn. Ẹ sọ bẹ́ẹ̀. àwọn ọjọ́ ti ń rẹ àwọn èèyàn bọ̀. Ẹ ọjọ́ ti ń ná títí rẹ olùjára ti lẹ́yìn olóòlọ́ kẹ́yìn olówó ni ìgbẹ̀tí náà níbẹ̀ ẹgbẹ́ náà ta lórí yín tààmà yìí gbogbo sí ní ẹlọ́nà fún wa kẹwọ́ ní ẹlọ́nà fún wa náà lú òtẹ́lẹ̀ lẹ́gọ́kà sí ayé èyí tó ti aburú ń bẹ̀ tó burú ń bẹ̀ èyí tó tó lábí ẹ̀sìn lára tó lábí ẹ̀sìn lára ní gbangba tó kú ní ń bọ̀ ẹlẹ́ àyàwó rẹ̀ ó rẹ̀ Ibé kò ní lọ́wọ́, tọ́wọ́ àìbá, lẹ́yà Àwọn ti lọ já owó, wọ́n lọ lé já owó, àwọn ń ná owó, wọ́n lọ já ń. Ẹ̀yìn lọ́wọ́ yìí ìkìlọ̀ yóò rẹ̀ sí ọ̀rọ̀ ma ní ọgbọ́ òun ní bẹ́ẹ̀ ìgbọ́ tó jẹ́ àgbà fún ní ọmọ ọdá ẹ̀wà lọ́dá ó ní àwọn òyà ọ̀pọ̀ ìyá ní wọn ilé alájẹ́ adílé pàdé ní aláàjì bó tó ní òye gẹ́gẹ́ bó ìgbọ́dọ̀ yìí o ti fẹ́ díẹ̀ o mo ní aláàjì bó tó ní ní ọ̀sẹ̀ yìí o bó ní mo là ń lọ o ara lè yí tí ó kígbékígbé tó dépò dá sẹ́yìn rí o aláàjì àbílé bí rírí rírí bàbá wọn náà rẹ̀ nígbà ní ẹ́

wọ́n ní wo sábàbí àjẹ́ yìí wo abáyì kéde àjẹ́ abáyì wo abáyì tẹ̀fọ́nà ìfọ̀kù pàdé ẹ̀dá wa lọ. wo abáyì wọ́n ní àwọn àdúgbò àjọ mi sórí. ìdí wa ní ìdá ìgbé wọn kò dá àwọn àwọn ọ̀wọ́ yìí àwọn àwọn òkú ní ẹ̀ ẹ̀ bá tẹ́lẹ̀ ọmọ ẹ̀dẹ́ pọ̀ tó bá di ààrẹ ọmọdé gọ́ọ̀nà. yóò máa lọ ní àwọn agbájú wọn láwọn tó rẹ̀ láyé tó lọ́rẹ̀ àwọn jẹun jẹ kọ́ wọ́n ní lánàá wọ́n sọ̀rọ̀ wípé ooru mú ní gbogbo nàìjíríà lánàá náà ń sọ ohun wọ́n lẹ́sọ pé mú ní àwọn jẹ máa gbé kalẹ̀ yẹ wọ́n ní bí ilé ìlú wọn náà bí ilé ìjẹ wọ́n ọ̀rọ̀ àgbọ̀dá náà níbi dáa ní ìyẹn rẹ̀ yóò méjèèjì almost one million almost one million Kò ní bó rábílọ̀, kò ní lókè gbóòrò. Ìtẹ́ rẹ̀ yìí ti tó lórí tó rẹ̀ wò. Kò délẹ̀ ní gọ́ọ̀nà ọ̀hún. Nígbà wá ní ọlá kò láyé tí wọ́n ń ṣe ìtura wọn. Ẹni ká sọ̀rọ̀ àkáyì ìfẹ́ ìjọ náà. Ó ní Adékọ́lá, ó ní olówó ní ìfẹ́fẹ́ àti ọ̀la nì. A ọ̀yẹ́ tẹ́lifíjà ń kà á owó àdìmọ́lò tó àjọ́lá ọ̀. Àwọn àjọ́lá international woman yẹ ti máa ti owó ọjọ́ pẹ̀lú olùwọ́n là ẹjọ́ wọn ní wọn là ọlá àjọ́lá náwó kò hmm. ní bá dùn kò ní bí kò ní. Àjọ́lá náwó ojú ìlú ọjọ́ nìkan. Ojúbò ìjọba ìjọba ojúbò ìjọba ìjọba. Olóòtú tó kùkùrú ìtàdọ́lá lòdì. Àjọ́lá náwó yà á jì. Àjọ́lá náwó lòdì ọjọ́ ìwájú ìdájọ́. Ẹgbẹ́ tó lọ ilé ìwò tọ́lá ní tó dídẹ̀ wá mi lọ fún jàmá ìlọ́lọ́wò. Ọlọ́wò, àtàríkàtà ìjábà ìyẹ̀rọ ni owó lọ́dọ̀ ọ̀tọ̀ láti ẹ̀lọ bá ní àtẹ́kó owó tó kò sí. Wáyé ìlọ́pọ̀ ọ̀rọ̀ àti ọlọ́wò. Ọlọ́wò rẹ̀ wáyé ló ń bọ̀. ọdún orí lọ́ta ọkọ̀ yìí máa kọ̀ọ̀kọ̀ ọ̀rọ̀ dáná. ọdún máa fi dẹ́ta fún ọ. wọ́n la yí jẹ́ ló tàbí. wọ́n la yí jẹ́ tí ọ̀rá mi ṣe ọlọ́run wá kí dáadáa kàlù. ọlọ́run ti wọ́n pọ̀ ọlọ́run kí wọ́n máa gbọ́ lọ́kà ọba náà máa ní ìjọpọ̀ méje. ilé ìyẹn ti máa délẹ̀. Wọ́n dá fẹ́ ṣe àyìmáyé àyìmáyé àyìmáyé lábẹ́ lọ. Ọlọ́run bá ní ṣe ọlá àlàájì méjì ò ní ní kà. Ọ̀gá ni bá fẹ́ owó ẹ̀mú àdábì ìjọ kan ní Alẹ́gbọ́dà Olùsẹ̀kàríyà.